أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبا سيوفي فيرت tó sọ wa di ọjọ́ òní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tàǹsẹ̀ nínú tíra umdatul ahkam ti abdulgani al-maqdisi ọlọ́mọba kí ó yọ́nú sí a ó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà lórí láti ibi báàbùl janaba a ó báàbù al-ghusl min al-janaba حديث على عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لقيه في بعض الطرق أو في بعض طرق المدينة وهو جنوب قال فانخنست منه فذهبت فاغتسلت ثم جئت فقال أين كنت يا أبا هريرة قال كنت جنبا فكرهت أن أجالسك على غير طهارة فقال سبحان الله إن المؤمن لا ينجس àfáàní báábú aljanaba àbí báábú alghuslu min aljanaba lẹ́yìn ìgbà tí ó sàlàyé lórí almadhi tó ṣe àfihàn pé a ò ní ṣe a ò ní wẹ̀ torí pé madhi jáde lára wa ohun náà ni pé a ó ṣe àlùwàlá náà nísìnyí ó fẹ́ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tó lè jẹ́ tó lè tó ṣe okùnfà yẹn pé ká ṣe ká instead àlùwàlá so oní báàbù al-ghuslu min al-janaba èyí ni pé ìka tí ó kọ́ wa ní ẹ̀kọ́ kí ni ohun tó máa ń ṣe okùnfà tí ó fi di ọ̀ràn yẹn ká ìwẹ̀ janaba ó dá ó mú àwọn àdísì bíi mẹ́sàn-án wá nínú báàbì yìí síwájú àlàyé lórí àdísì alákọ̀ọ́kọ́ ti Abu Hurairah ọ̀rọ̀ rẹ̀ tó ní al-ghuslu kẹlma ghuslu ó yàtọ̀ sí ghuslu bilfath torí pé ghuslu ó ní ara fífọ̀ sùmọ́ ghuslu ó ní ìfọ̀ ìkẹ́ ara èèyàn ò léwẹ̀ ní ìsìnkú ní òun ṣe gọ́sùlù so àṣìṣe ni so gọ́sùlù ó ní fífọ ara kí gbogbo ara kó rí omi òun lápẹ́ ní gọ́sùlù ṣùgbọ́n gọ́sùlù ó ní fífọ ìkẹ́ ara àbí nǹkan míì gẹ́gẹ́ bí aṣọ a ó ní gọ́sàdá àfíà àbí àwọn nǹkan míì tẹ́yàn máa ń fọ ṣùgbọ́n gọ́sùlù ó ní fífọ gbogbo ara pátá ìdínú tí àwọn àfáà fi sọ pé ọ̀húnṣlù ní ìtumọ̀ ṣẹ̀ríà ta'mimul badani bil ma'i bi niyya ẹni kéèkéyàn ó fi omi kó fi pa gbogbo ara rẹ̀ pátá pẹ̀lú àníyàn pé òun ṣe ìmára ṣùgbọ́n kẹlmà janaba kẹlmà ilédè alárúbáwọ̀ ni albu'd kí nǹkan ó dínà ọlọ́run sọ ní ààyè ibìkan pé waljaril junub alájọgbé tí ó dínà ìdí tó fi dínà ni pé alájọgbé téèyànjọ jẹ́ ẹbí ó ní aljaru alqarib ṣùgbọ́n alájọgbé tó dínà ni alájọgbé tí ìyẹn ó ṣe ẹbí so so aljunub níbi ó ní nǹkan tó dínà. So, so kí á ló fà tí wọ́n fi pe ẹni tí mani tó jáde lára rẹ̀ tí wọ́n fi pe ní junub àwọn afáàní torí pé mujtanibu lil ibada ó máa mú ó máa sún èèyàn jìnnà sí irun kíkí àwọn míì ní li'anna al-malaika tajtanibu al-junuba wala taqribu torí pé àwọn màláìka àwọn máa ń jìnnà sí ẹni tí janaba bá wà lára rẹ̀ wọn ní súnmọ́ torí pé ó wà nínú hadith èyí tí Abu Dawud tó mú wá nínú tírà rẹ̀ àti àwọn ẹlòmíì náà anabi sallallahu alaihi wa sallam ní thalathatun la taqrabuhumul malaika àwọn èèyàn mẹ́ta malaika wọn kì í wọn jífatul káfir òkú kèfèrí nínú wọn aljunub ó ní ẹni tí ó bá wà ní ipò janaba illa an yatawadda àfi kí ó ṣe àlùwàlá ẹlẹ́ẹ̀kẹta nínú wọn ni almutadammakhu bilkhuluq ó ní ọkùnrin tí ó ń lo àwọn nǹkan ọ̀ṣọ́ obìnrin kó tọ́jú kó kó fi àwọn nǹkan tí obìnrin máa ń lò tí ó da ara rẹ̀ yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe dá irú àwọn yẹn màláìka wọn kì í súnmọ́ wọn so ìdí inú tó ń fi pé aljunubu junuban ẹni tó wà nípò jẹnaba tó ń fi pé ní junub so ẹni pé àwọn màláìka kì í súnmọ́ ẹni tí ó bá wà ní ipò jẹnaba bákan náà ó tún máa léyìn jìnnà sí ẹ̀sìn bíi ìrun kíkí ṣùgbọ́n hadith tí a fa mú wa ni an abi hurairata radiyallahu anhu agba ẹ̀bàwọ́rọ̀ náà wá láti ọ̀dọ̀ abu huraira ọlọ́wọ́ bá kí ó yọ́nú sí anna nabiya sallallahu alaihi wasallam lakiyahu fi ba'di turukil madina ikú ya nabi sallam ó pàdé abu huraira ní ọ̀nà kan nínú àwọn ọ̀nà madina wa huwa junubun abu huraira wà ní ipò janaba قال فانخنست من onídìní mo bá gọ fún ànábì sallallahu alaihi wasallam títí ó fi lọ mo sáré lọ sílé láti lọ wẹ̀ fadhahabtu waktasaltu thumma ji'tu mo bá lọ wẹ̀ nígbà mo wẹ̀ tán mo á ṣẹ̀ṣẹ̀ wá padà wá sí ọ̀dọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam mo rò pé à ń fọ́lọ́ haditha yìí ó ń lọ nínú ọjà ó rí ànábì sallallahu alaihi wasallam tó ń bọ̀ wá lọ́wọ́ sápamọ́ tó bá tètè padà lé ìdí rẹ̀ ni pé ó wà nípò jẹnẹba kò fẹ́ pàdé anabi sàlám ní irú ipò tó wà faqala ayna kunta ya abu huraira nígbà tó wá dé ọ̀dọ̀ anabi sàlám anabi sàlám wà ń bi léèrè níbo ló ti wà látẹ̀kan mi ò fẹ́ kọ́ yẹ pé máa jókòó pẹ̀lú rẹ nírú ipò tí mo wà láìsí pé mo wà ní mímára faqala subhanallah ni anabisa asalam bá ní subhanallah èyí ni pé mímọ́ fún ọlọ́run ọba innal mu'min la yanjus múmìnì kìí di nàjásà èyí ni pé múmìnì kìí di ẹ̀gbin so àkọ́kọ́ nú ẹ̀ ó ní pé sísọ tí Abu Hurairah sọ ni pé anna nabiyya sallallahu alaihi wasallam laqiyahu fi ba'di turukil madina wa huwa junub anabi sallallahu alaihi wasallam pàdé rẹ̀ ní ọ̀nà kan nínú àwọn ọ̀nà Madina ó wà ní ipò jẹnaba so yálà kọ́yẹ́ pé jẹnaba yìí tó ṣokùnfà rẹ̀ ó ní jìmá ìpẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ Ima min ihtilam àbí kọ́ yẹ pé ó ó ó ó ṣe àmì uh, ni pé ó lálà bet èyí tó hàn gbangba náà ni pé àlá ló lá torí pé n ta mọ̀ pẹ̀lú Abu Hurairah ni pé kò níyàwó títí Ànábì sallallahu fífi ilé ayé lẹ̀ so ẹnikẹ́ni tó bá sì wà nínú ipò náà kò fún láti ṣe láti kírun àyàfi tí ó bá wẹ̀ torí pé ọlọ́run ọba ó ṣe ìmára ní ọ̀ràn èèyàn yálà ìmára kékeré àbí ìmára tí tó jẹ́ nílá kékeré nú ẹ̀hún náà ní bí ìtọ̀ àbí ìgbọ̀nsẹ̀ so eyín ìmára rẹ̀ ni pé kéèyàn fọ ààyè ìtọ̀ yẹn àti ìgbọ̀nsẹ̀ kéèyàn ṣe àlùwàlá ṣùgbọ́n tí ó bá di pé èèyàn bá eh, nǹkan kan àmàlì ó bá jáde lára èèyàn èèyàn ni pé èèyàn wà ní ipò jẹ́nẹ́bà ó di dandan kí èèyàn wẹ̀ torí pé ọlọ́run ní wala taqrabu salata wa antum sukara hatta ta'lamu ma taqulun wala junuban illa abiri sabili hatta taghtasilu ẹ má ṣe súnmọ́ ìrun nígbàtí ẹ bá wà ní ipò intoxication tí ẹ sí nínú ọpọlọ pípé bí ẹni ó mutí tí ọpọlọ ẹ ti ti ti yẹ àfi tí ẹ bá mọ ohun tó ń tẹ̀ ń sọ lẹ́nu bákan náà ẹ gbọ́dọ̀ súnmọ́ ìrun tí ẹ bá wà nípò jẹ́nàbà hátà tẹ̀kítẹ́sìlò títí ẹ fi wẹ̀ so ọlọ́run ṣe ìwẹ̀ lọ́ranyàn fún ẹni tí jẹ́nàbà bá wà ní ara rẹ̀ so ṣùgbọ́n kí wá ló dé tí Abu Huraira tó fi sá pamọ́ tí ó fẹ́ pàdé pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní ipò janaba wala ala ó ṣe àpọ́nlé fún anabi muhammad sallallahu alayhi wa sallam láti má pàdé anabi sallallahu alayhi wa sallam ní irú àbíkọ́ yẹ pé ó wò pé kò tọ́ kò bá ṣe rí àmú láti jókòó ní majlis anabi sàásánlá pẹ̀lú ẹ̀gbin jẹ́nàbà so gbogbo àwọn misconception tí ó wà ní orí rẹ̀ lórí ìdájọ́ yìí ó ní anabi sàásánlá wá ṣe àlàyé ẹ̀ so nígbàtí anabi sallallahu alayhi wa sallam bi léèrè pé ayna kunta ya aba hurayra níbo lọ wà ìwọ abu hurayra ó ní kuntu junuban mo wà ní ipò janaba fakarihtu an ujalisaka ala taharatin mi ò wá fẹ́ kí n jókòó pẹ̀lú rẹ ní majlisi rẹ àyàfi pẹ̀lú ìmára so àwọn afáàní ó lè jẹ́ pé ó ń wò pé mímọ̀ ànábì sàlám kò tọ́ kéèyàn ojókòó pẹ̀lú ẹ̀ pẹ̀lú àìmára ìdínú tó fi lọ wẹ̀ àbí kó wo pé múmìnì tí ó bá wà ní ipò jẹ́nàbà yun kò sí ní ipò mímára tó yẹ kó ṣe àwọn nǹkan tó jọ mọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí jíjókòó pẹ̀lú ànábì sàlám nínú mọ́sálásí kí wọ́n ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ so anabi wa ni subhanallah mímọ́ fun ọlọ́run innal mu'min la yanjus mu'min ní èsè ẹ̀gbin èyí ni pé mu'min ní àgbọ́dọ̀ ṣe àpéjúwe rẹ̀ pẹ̀lú ẹ̀gbin ẹ̀gbin egbin. Egbin taa ẹ̀gbin egbin wí ni képe kì í esi. èsì torí pé ẹni tí ó bá wà ní ipò jẹ́nàbà jẹ́nàbà yóò àlè rí so a lè rí jẹ́nàbà yẹn lára ẹ̀ torí pé in tó ṣe ní mímọ́ ni ìmánì rẹ̀ ìdínú tí ọlọ́run fi pe àwọn kẹfẹ́ àwọn mushrik ní ẹ̀gbin in tó ṣe wọ́n ní ẹ̀gbin ni àìní ìmánì wọn ọlọ́run ní ayọ̀ alladhina amanu innamal mushrikuna najasun fala yaqrabu masjidal haram so àwọn olùṣẹbọ àwọn kèfèrí ẹ̀gbin ni wọ́n so ẹ̀gbin yìí kìí ṣe ẹ̀gbin tí a lè rí ẹ̀gbin hìsí ni torí pé àìní ìmánì wọn ló sọ wọ́n di ẹ̀gbin so anabi sallallahu alaihi ó fi yé Abu Huraira pé mùmínì o kìí ṣe ẹ̀gbin pẹ́ẹ̀pẹ́ẹ̀ so wíwà ní ipò jẹ́nẹ́bà kò lè mú ọ láti má jókòó pẹ̀lú èèyàn wíwà ní ipò jẹ́nẹ́bà kò lè stop rẹ láti má jẹun pẹ̀lú ẹ̀ àbí láti má bawọ́ pẹ̀lú ẹ̀ àbí àwọn nǹkan míì tí èèyàn máa ń jọ ṣe torí pé ẹ̀gbin tó wà lára ẹ̀ kìí tí ó lè mọ́ọ̀yàn gẹ́gẹ́ bí péǹtì àbí nǹkan báyẹn so lálàkọ̀ọ́kọ́ níbo ni majlis anabi muhammad sallallahu alaihi wa sallam nínú mọ́sálásí anabi ni so eléyìí náà fi hàn pé ẹni tí ó wà ní ipò yẹn náà stílẹ̀ tó tún lè wọ mọ́sálásí tí ó sì tún jókòó nínú ẹ̀ torí pé ànẹ́bísà sálà kò sọ̀rọ̀ ìrun kíkí bẹ́ẹ̀ sì ni kò sọ̀rọ̀ mọ́sálásí jíjókòó pẹ̀lú ànẹ́bísà sálà ló ń sọ̀rọ̀ ọba pé múmi ní o kìí ṣe ẹ̀gbin a lè jókòó pẹ̀lú ẹ̀ ibi tánàbí sì máa ti jókòó òun náà ni inú mọ́sálásí so eléyìí ni ó mú wa lọ mẹ́sàlá máa yúmnà òmìnà jùnú kí ni tí a máa ń pa ẹni tó wà ní ipò yẹn mọ́ láti má ṣe ẹni tó wà ní ipò jẹ́nẹ́bà kí ni tí ṣẹ̀ríà tó sí lọ́wọ́ àti má ṣe àkọ́kọ́ ò ní ìrun kò gbọ́dọ̀ kírun torí pé ọlọ́ni látúgbọ̀lù sọ́láta ọlọ́run kò ní gba irun ẹnì kọ̀ọ̀kan yìí tí ó bá wà nípa o hadath hadath yìí wá ńlá ni kìí ṣe kékeré so kò ní kírun lásìkò náà àyàfi tí ó bá wẹ̀ torí dé yìí kò ní kò tọ́ fún mùsùlùmí tí ó wà nípo jánábà kó kírun so tó bá kírun ọ̀hún gan ọlọ́run ò ní gbà èkejì inú ẹ̀ ó ní at-tawafu bil-bayt tó bá pé maka ló wà tó bá wà nípò jẹ́nẹ́bà ó ní ṣe tawafi káàbà baytil atiq torí pé anabi sàlám ó sọ fún aisha nígbà tí ó wà ní ipò jẹ́nẹ́bà tó ṣe haidọ̀ ó ní if'ali ma yaf'alu al-hajj ghayra alla tatufi bil-bayt hatta tathuri ṣe gbogbo àwọn iṣẹ́ tí ẹn tó lọ sí Mẹ́kà tí máa ń se nípa iṣẹ́ hajj ṣùgbọ́n in tó ní ṣe ní pé ò ní ṣe tawaf ní ilé ọlọ́run hatta tatòrè àyàfi kí ọba tí ọba wà ní ipò ìmára so eléyìí ó ní àwọn nǹkan méjì tó ṣe pàtàkì tó jẹ́ ọ̀ràn tó jẹ́ wájib fún ẹni tó wà ní ipò yẹn kó jìnà sí kò ní kírun bẹ́ẹ̀ sì kò ní ṣe tọ̀wáàfì ṣùgbọ́n àwọn nǹkan míì náà tún wà táwọn afa míì tí wọ́n wò pé tó wà ní ipò yẹn ò ní ṣe alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní qira'at al-Qur'an àti dukhulul masjid àmọ́ mas'ala qira'at al-Qur'an mas'ala ni tó yẹ pé òun wà mustaqilla àsìkò rẹ̀ ń bọ̀ wá nínú àwọn báàbì tó jọ ṣùgbọ́n dukhulul masjid òun wà lè dá di ìgbà míì so ẹn tó wà ní ipò jẹ́nẹ́bà àbí obìnrin tó ní haida ṣé kò lè wọ mọ́sálásí àkọ́kọ́ tó hàn ní pé kò sí ẹ̀rí kan tó fẹsẹ̀ rinlẹ̀ léè tó wà ní gbangba tí ó ní kí ẹn tó bá ní jẹ́nẹ́bà àbí tó ní haida kó wọ mọ́sálásí. àkọ́kọ́ nú ẹ̀ ó ní pé Ummu Atiya nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ tó gbà wá tó ní amọ́rọ̀nà annabiya sallallahu alaihi wasallam an nukhrija fil idaini al'awatik wa dhawati al-khudur wa amara al-huyad an ya'tazilna al-musalli ipe anabi sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ ní àsìkò eid yálà ọdún kékeré àbí ọdún ńlá gẹ́gẹ́ bí àwọn ọmọ yorùbá ṣe ń pè wípé àwọn ọ̀dọ́mọbìnrin àtàdélébọ̀ àtàrúgbó gbogbo wọn pátá wọn jáde lọ sí mọ́sálásí kí a wá pa àwọn obìnrin tí wọ́n wà ní ipò haig kí jìnà sí ibi tá ti kírun so àwọn afáàní ìtìzálù yìí innama huwa ìtìzálù lissalat èyí ni pé àwọn ò ní kírun pẹ̀lú àwọn tí wọ́n lọ sí ìdì ṣùgbọ́n wọ́n lọ sí ìdì náà pẹ̀lú wọn so nígbà tó ti jẹ́ pé ẹni tí ó wà ní ipò haida yóò lọ sí maslachi ìdì yóò wọ bí táyà ti ń kírun ṣùgbọ́n kò ní súnmọ́ bí àwọn èèyàn tí wọ́n ń kírun ẹni kóun náà ò ní kírun pẹ̀lú wọn àwọn àfáàní hikma tó wà ń bẹ̀ ni pé tó bá pé wọ́n wà pẹ̀lú ẹni tí ń kírun for example wọ́n wà nínú sáfù àwọn obìnrin táwọn jókòó lẹ̀ tí wọn ò kírun ẹni tó bá ń wo picture yẹn kí ni ó wí pé àwọn kan kírun àwọn kan ò kí so wọn ò ní mọ kí ni ìdí tó fi jẹ́ pé eléyìí ò kírun tó kàn lásán so kó wọn yọ kó wà lẹ́gbẹ̀ẹ́ so òun ò ní sínú sáwù àwọn tí wọ́n ń kírun bákan náà nígbàtí ọ̀rọ̀ Aisha tí a sọ̀rọ̀ bálẹ̀ kan nígbà tí ó ṣe haidọ̀ tí anabi sallallahu alaihi wasallam sọ fún pé hadha shay'un katabahu Allahu ala banati adam haidọ̀ tó ṣe bọ́lọ̀ ń ṣe dá àwọn ọmọ anabi adam náà lọ́n ti ṣe ní ọ̀ràn àyànlé wọn lórí wọ́n máa ṣe torí ìdí ẹ̀ ìfàálí máa yẹ fàlùlì hajj ṣe gbogbo tí gbogbo ẹ àwọn tó bá lọ sí hajj máa ṣe èyí fi hàn pé Aisha yóò ṣe wukufu l'Arafah yóò dùn ní àràfà èyí fi hàn pé Aisha yóò bá wọn kú láti àràfà lọ sí Muzdalifa ó fi hàn pé Aisha yóò bá wọn jókòó ní Muzdalifa níbi tí wọ́n ti ń kírun ṣùgbọ́n kò ní kírun ó fi hàn pé Aisha yóò bá kú láti Muzdalifa láti lọ sọ jamra gbogbo àwọn ṣe tí wọ́n ṣe pátá yóò ṣe kò ní kírun kò sì ní ṣe tawaafi ìbéèrè tààtù béèrè ni pé ńgbàtí anabi sallallahu alaihi wasallam tó mention tawáàfi nìkan kò mention sa'i láti safa zuwa lọ sí marwa so èyí ni pé ó lè ṣe safa ó lè ṣe marwa torí pé anabi sallallahu alaihi wasallam ó ní at-tawafu as ni ṣùgbọ́n ọlọ́run bá ṣe ọ̀rọ̀ sísọ ní ẹ̀tọ́ fún yín kò pé sáàyí àti eh, kò pé sáàyí nírun ìdínú tí Ànábì sàásálàn tí ò fi dárúkọ sáàyí bet in tí àwọn àfáà ń sọ níbi ni pé Ànábì òní kò gbọdọ̀ wọ mọ́sálásí bákan náà ni wọ́n ní pé la yajuzu ta'khiru al-bayan an waqti kọ̀tọ́ kí a lọ àlàyé lára ju àsìkò tí a nídìí àlàyé náà lọ for example ẹnìkan ṣe nǹkan nídìí àlàyé ìdájọ́ yẹn a sọ ń gbà náà lẹ́yìn ìgbà tí gbogbo wa ti á kú lẹ́yìn láti wá ń sọ kò ní sáǹfààní mọ́ pàápàá jùlọ ànábì sàlẹ̀ tí ọlọ́run rán wa láti wa lẹ́sìn kò tọ́ àlàyé nígbà tí a ní a ní ìdí àlàyé náà kó fílẹ̀ di ìgbà míì náà so Aisha ó ní ìdí àlàyé pé ó gbọ́dọ̀ wọ mọ́sálásí anabisa asalam kò sọ pé kò gbọ́dọ̀ wọ mọ́sálásí àwọn afáàmì wọ́n máa ń ṣe àìstidlal èyí pé wọ́n máa mú ẹ̀rí wá lórí pé ẹni tó wà ní ipò jẹ́nàbà àbí obìnrin tó wà ní haidọ̀ kò gbọ́dọ̀ mọ́ wọ mọ́sálásí pẹ̀lú áyàtà kàlẹ́ kan pé yá ayọ̀ alladhina amanu la taqrabus salata wa antum sukara hatta ta'lamu ma taqulun junuban illa abiri sabili hatta taghtasilu. so àfààní fàhádà fíìmà yàtàálàkú bí kùrbáni sọ̀láàtì eléyìí ó dá lórí sísúnmọ́ ìrun kíkí nínú mọ́sálásí láàbì dùkúlì masjid kìí ṣe pé torí فالآية واضحة في نهي المؤمنين أن أداء الصلاة آية ń tó fi hàn ní pé wọ́n pa wọ́n sí múmìnì lọ́wọ́ láti mọ kírun nígbà tí wọ́n bá wà ní ipò haidọ̀ àbí ìgbà tí wọ́n bá wà ní ipò janaba la masjid ọ̀rẹ́dínú tí imáàmù Baghawi tó fi ṣe tàwíl ábìrì sabil yẹ́ ó ní humul musafirun àwọn ni àwọn tí wọ́n wà ní ojú ọ̀nà èyí ni pé àwọn tí wọ́n wà ní ìrìn àjò tusibuhumul janaba tí janaba bá wọn fayatayammamuna wa yusallun wọ́n ṣe taimama wọ́n sì wọ́n kírun so níbi tọ́lọ́ wa wala junuban bimana la taqrabu salata wa antum junuban ẹ gbọ́dọ̀ súnmọ́run nígbà ẹ bá wà ní tí ẹ bá wà nípò janaba hatta tagtasilu àfìgbà tí ẹ bá wẹ̀ illa abiri sabil ẹ̀ àfi àwọn tó bá wà nílé àjò àwọn ni wọ́n ṣe kíni wọ́n ṣe taimama ṣùgbọ́n èyí tẹ́ ẹ wà nílé tẹ́ ẹ lómi ẹ̀ ní ṣe taimama ńgbà tẹ́ ẹ lómi ṣùgbọ́n tó wà nílé àjò òun olómi tí ó fi wẹ̀ kò ní nǹkan kan tí ó mú dání láti fi wẹ̀ àyàfi kó ṣe taimama. wọ́n béèrè lọ́wọ́ ó ní pé ó ní ọ̀rọ̀ yìí gan wọ́n gbà wá láti ọ̀rọ̀ Ibn Abbas fún àlàyé àyà yìí tó ṣe bákan náà àwọn àfáà mi tún máa mú ẹ̀rí pé anabi sallallahu alayhi wa sallam tó sọ pé fa inni la uhillu masjida li ahibin wala junub mi ò ní ṣe. Um, um, masilasi ní ẹ̀tọ́ fún ẹni tó wà ní ipò haida bí junuba hadithi lálàkọ̀kọ́ ó ní gbogbo àwọn afa pátá wọn ní hadisi hadisi tó lẹ́ni ìdínú ti hafiz abdulhaq tó ní hada hadithu la yathbut hadisi yìí kò dájú pẹ́ẹ̀pẹ́ẹ̀ wọ́n gbà láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam. sallam so fabaki aljunubu walhaidu ala bara'ati al-asliya èyí ò fi hàn pé ẹn tó wà ní ipò janaba àti ẹn tó wà ní ipò haibọ wíwọ mọ́síláṣí wọn ẹ̀tọ́ ni torí pé gbogbo nǹkan pátá ẹ̀tọ́ ni àfi tí a bá rí ẹ̀rí sọ̀rí tó ṣe èèwọ̀ rẹ̀ so kò sì sí ẹ̀rí kan lè tó lágbára tó ṣe èèwọ̀ rẹ̀ anabi sallam wọ́n mú thamama ibn uthan wọ masilasi wọ́n sì dè mọ́ òpó masilasi fún bí ijọ́ mẹ́ta mushrik ni níta sì pé ní mushrik láti gba ti bí tó bá bá ìyàwó lò wọn ò mọ ni wọ́n ṣe ń ṣe ìwẹ̀ èyí ò fi hàn pé òun gan fúnra rẹ̀ lálákọ̀ọ́kọ́ ìdájọ́ ẹ̀ ní pé ẹ̀gbin ni bákan náà ni pé gbogbo ọgbà wà ní ipò jẹnẹbà nítorí pé wọn ìwẹ̀ ìwẹ̀ ẹ̀sìn àtọ́ọ̀lù ṣùgbọ́n wọ́n dè mọ́ inú mọ́sálásí fún bí ọjọ́ mẹ́ta kó tó di pé ọgbẹ́sìn so ìbáyẹ pé haramu ni fún ẹni tó bá wà nírú ipò yẹn láti wọ mọ́sálásí anabi sa wọn bá ti soma nu mọ́sálásí ibòmí ni wọ́n soma so èyí ni pé obìnrin tó wà ní ipò haida tó bá ní nǹkan kan ṣe ní mọ́sálásí tó sì tó sì ṣe pàtàkì kò burú gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ tó máa ń ṣe fún wọn ní gbogbo ọ̀sẹ̀ àbí gbogbo oṣù àbójoojúmọ́ òun sì wà ní ipò yẹn tó wá ní gbogbo gbogbo ọ̀sẹ̀ kan tí ó fi ṣe haida àbí ọ̀sẹ̀ méjì àwọn ẹlòmíì kò ní wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn so ti fi dọ̀rúurì yóò wá láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn tí ò ní ṣe ni pé kò ní kírun irun gangan ó ní wọ́n ṣe léèwọ̀ fún kìí ṣe wíwọ mọ́ṣáláṣí. so imam Nawawi ó ní al-aslu adamu tahrim ó ní pé ìpìlẹ̀ wa tó wà ní ìpìlẹ̀ wa látilẹ̀ wa ó ní pé kò sí èèwọ̀ nínú kóbìnrin tó wà ní haidọ̀ àbí ọkùnrin tó wà ní ipò jẹ́nàbà kún ọwọ́ mọ́síláṣí wa laysa liman harrama dalilu sarih dalilu sahihun sarih gbogbo àwọn tí wọ́n ṣe ní èèwọ̀ wọn ò ní ẹ̀rí tó ní agbára tó fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀rí kan tí ó fi hàn gbogbo ẹ̀ wọ́n ń àkàwé lásán ni bákan náà mujibatul ghusl àwọn nǹkan tó lè ṣe tó lè jẹ́ kí ó di dandan kí a wẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni iltiqa'u alkhitanayn tí ojú nǹkan obìnrin nǹkan ọkùnrin tó bá papọ̀ mọ́ ti obìnrin àláfùwà níbi torí pé inna Allah la yastahi ní tó bá ti di irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí àwọn nǹkan míì wà tá a lè tá a lè tá a lè amin naam tá a so agbòkò sí bá a ti fẹ́ ṣe ìbáyìpọ̀kọ̀ míì wà tá a tún fẹ́ pè ní tí ó tí wa so ni pé nǹkan tọkùnrin fi ń ṣe ọkùnrin tí orí ẹ̀ tó bá yẹ wọnú ojú ara obìnrin alkhitan ni ó ní kílókọ rẹ̀ kàchíà lẹ́yìn Yorùbá ń so níbi ojú abẹ́ yẹn gangan tó wáyé lé wọnú ojú ara obìnrin ó ti dandan kí ọ wẹ̀ eléyìí ṣe pàtàkì jù fún àwọn tí wọ́n bá níyàwó tó rọ́pọ̀ ò mà àwọn rò pé báyá tí àwọn bá bóbìnrin lò tí màní bá jáde ìgbà náà ni ó di dandan kí àwọn wẹ̀ so ẹlòmíì lè pé ah, òun bóbìnrin òun lòun ti ṣe ṣe ṣe ṣe òun ò tiẹ̀ nǹkankan ò jáde lára òun kí ni tó ń fẹ́ wẹ̀ fún so gbogbo gbà tí alkhitanani tí wọ́n bá ti papọ̀ ó di dandan kí èèyàn wẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ó ní al kéèyàn ò lálà aláyẹn ó ní bí ipò mẹ́ta alákọ̀ọ́kọ́ nígbàtí èèyàn jí kó rí pé mani jáde ara rọ àbí ojú ara òun rẹ pẹ̀lú mani ṣùgbọ́n ó rántí pé òun lálà so eléyìí yajibu alayhi al-ghusl ó di dandan kí ó wẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ó ní kó jí kó rí pé ara wẹ̀t kó sì mọ̀ pé òun ò lálà tó sì lágbára nínú ọkàn rẹ̀ pé a ah, kò sí àlá tí òun rí so àfẹ́ni fàádà laysa alayhi siwa al-ghuslu sarawil wal-wudu ghuslu sarawil wal-wudu kò sí nǹkan kan tó wà lórí eléyìí ju kí ó fọ ṣòkòtò rẹ̀ kí ó sì ṣe àlùwàlá èyí ni pé kò sí ìwẹ̀ lórí ẹ̀ torí pé ọkàn rí pé ojú àrùn ó rẹ ni ṣùgbọ́n kò mọ tí ó jáde mẹ́díyì ni pàpà jùlọ ó wà certainty nínú ọkàn rẹ̀ pé wọn ọ̀lálà kò sí nǹkan míì tó lè mú kí eh, mẹ́díyì ó jáde lára rẹ̀ tí kì í bá ṣe àlá ní lójú oorun ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ oníkéyàn ó jí kó rí pé ojú ara òun rẹ̀ ṣùgbọ́n kò rántí àlá ó sì rí i pé ohun tó jáde yẹn ayẹsẹkisi wàyẹjìdù balalan wàlà yẹkùrù ihtilaman kọrẹ tí kò lálà so eléyìí fàádà yajibu alayhi ghuslu ó di dandan kí ọwẹ ìyàtọ̀ láàrin òun alákejì ni pé an yajida balalan yasiran ẹni pé díẹ̀ lórí wayata yaqana annahu laysa bimani tó sì dá lójú pé ntí ó rẹ láàrin òun kìí ṣe mani ni so eléyìí kò ní wẹ̀ yóò kàn fọ ah, ṣòkòtò rẹ̀ yóò ṣe àlùwàlá ṣùgbọ́n eléyìí ó dá lójú pé ntọ́ jáde láàrùn mani ni ṣùgbọ́n kò rántí pò ń lálà so eléyìí ó wẹ̀ so ìdí ni pé wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè arrajulin yajidul balala wala yadhkuru ihtilaman èèyàn tí ó rí ojú ara òun tó rẹ̀ tí ó sì rántí pé òun ṣe òun ṣe òun lálà qala yaktasib anabi ni sallallahu alayhi wa sallam yọ̀wẹ̀ wa 'ani ar-rajuli yara annahu qad ihtalama wa lam yajid balala ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì nú ẹ̀ ni pé ó rántí pò lálà igbó ló nú àlóhùn ṣùgbọ́n ń gbọ́ ó jí kò rí nǹkan kan lójú ara òun pé ó jáde lára òun àbí aṣọ rẹ̀ rẹ̀ anabi ni sallallahu alaihi wa sallam la ghusla alayhi kò sí ìwẹ̀ kankan lára rẹ̀ ni ummu salma ọ ummu salama lọ́ba bi anabi sallallahu alaihi wa sallam léèrè pé hal ala almar'ati tara dhalika alghuslu ghuslun ṣe tóbìnrin náà bá rí irú nǹkan báwọn gẹ́gẹ́ bí ọkùnrin ṣe rí wọn sẹ́wọ̀n náà wẹ̀ anabi sallallahu sallam bá na'am inna nisa shaqa'iku ar-rijal èyí ni pé ọkùnrin àti obìnrin ọmọ ìyá kan náà ni wọn nǹkan kan náà ni wọn bí ìdájọ́ ṣe wà lórí ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà ní orí obìnrin eléyìí ló mú kí àwọn alfa wọn ṣe derive pé ẹni tí ó bá lálàá tó sì rántí pò ń lálàá tó sì rí pé ojú ara òun rẹ ó di dandan kí ọwẹ àbí ẹni tó jí tó rí pé ojú àrùn rẹ tó sì rí dájú pé màní ni ṣùgbọ́n kò rántí àlá ó ti dandan kí ọwẹ̀ ṣùgbọ́n ẹni tó jí tọ́ka rí pé ojú ara òun rẹ̀ yẹ̀sìr ṣùgbọ́n ó ní ìdánilẹ́jú pé in tóun rí o kìí ṣe màní ìní tó eléyìí kò ní wẹ̀ bákan náà àwọn afáà ní khurujul mani dafqan wa bil èèyàn ò sùn kò sì ṣe jìmáì pẹ̀lú obìnrin ṣùgbọ́n fún sábàbí kíní kejì mani jáde lára rẹ̀ so in tí ó mú kọ́wẹ̀ ó ní pé kọ́ jáde defcon bó ṣe máa ń jáde tí èèyàn bá ṣe jìmá torí pé ó máa ń ó ni ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ni pé nígbà tí ń jáde òun ó fíìlì adùn so eléyìí náà ó di dandan kọ́wẹ̀ kó dàbí ó ṣe jìmá tí ó sì lálàá mo rò pé agbọ́ mi yẹn ṣùgbọ́n gbà mí máa ń jáde láì jẹ́ pé èèyàn gbọ́n kankan yọ kan jáde bí màbí ṣe máa ń jáde tíyìn ó sì di pé ah, ilé ó tíìkì àbí nkankan àfààní ọ̀pọ̀ tí máa ń jáde bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ àìsàn ni so náà ìdájọ́ títí ẹ bí ìdájọ́ ẹni tó ń ṣe tẹ̀sánṣúlì àlùbáwò ìdájọ́ rẹ̀ nù pé gbogbo ìgbà tí ó bá ti rú rẹ̀ yóò fọ ibi tí kíní yẹn wà yóò sì fọ ajú ara rẹ̀ yóò ṣe àlùwàlá kò ní wẹ̀ wallahu alam so ẹlẹ́ẹ̀kẹrin bẹ almout ó ní pé tí èèyàn bá kú bó tilẹ̀ jẹ́ pé ikú yẹn kọ́ ni ó ṣe okùnfà ọ̀ràn yẹn pé kéèyàn ọwẹ̀ torí pé ẹni ó kú kìí sùn ní ọwẹ̀ wọ́n wẹ̀ fún ni so eléyìí ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ ni ṣùgbọ́n òun náà ń ṣe ọ̀ràn yẹn pé ká wẹ̀ fún ẹni ó kú kó tó di pé a gbé lọ sin naam so ẹlẹ́ẹ̀kaàrún òní haibọ̀ ẹlẹ́ gbogbo wa náà láàmà ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ ni anifas obìnrin tí ó bímọ tí tó bímọ ẹ̀jẹ̀ ọmọ tó sì ń jáde títí tí ẹ̀jẹ̀ náà fi dá so nígbàtí ẹ̀jẹ̀ náà bá dá ó di dandan kí ó wẹ̀ tó di pé ó bẹ̀rẹ̀ sí kírun ṣùgbọ́n àlàyé yóò wà lórí haida àti nifas bákan náà ẹn tó gba ẹ̀sìn ẹn tó gba ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfa mi wọ́n ní ó di dandan kó wẹ̀ bó tilẹ̀ jẹ́ pé èyí tó èyí tó jẹ́ tó jẹ́ tó fẹsẹ̀ rìn rẹ̀ nú ẹ̀ ni pé kìí ṣe ọ̀ràn àyàn fún ẹni tó gbẹ̀sìn kó mustahabi ni pé a tó bá ṣe é ṣe kó ìdí ni pé anabi sàlám ó pa àwọn kan láṣẹ kún ọ wẹ̀ ṣùgbọ́n ààrí gbọ́ pé gbogbo àwọn tí wọ́n gbẹ̀sìn ní anabi sàlám sọ wípé kún ọ wẹ̀ sòtò wáyé pọ́nrán èèyàn ni kò sí bó tilẹ̀ jẹ́ pé á pe á pa àwọn kan láṣẹ àní pa àwọn míì láṣẹ tó ìdí nu táwọn afáàfin ni eléyìí o kì í ṣe ọ̀ràn èèyàn bákan náà ẹni tí ó bá wẹ̀ fún òkú òkú kú ìwọ lọ wẹ̀ fún wọn ní ọdọ ọ̀ràn yẹn kí wọn náà wẹ̀ ọwẹ́ bá ṣe wẹ́wẹ́ jẹ́nàbà so àwọn afáà mi wọ́n ní ọ̀ràn ẹ̀yẹn ni ṣùgbọ́n òun náà ohun tó dájú nù ẹ̀ ni pé mustahabi lòun náà kìí ṣe ọ̀ràn ẹ̀yẹn so ẹlẹ́ẹ̀kẹsàn nù ẹ̀ ni ìwẹ̀ ẹjọ́ jimá ìwẹ̀ tẹ́yìn ọwẹ́ níjọ́ jimá òun náà máa ń wẹ̀ bígbà tí àwẹ̀wẹ̀ jẹ́nàbà ni so àwọn afáà mi wọ́n ṣe ní ọ̀ràn ẹ̀yẹn ṣùgbọ́n náà ohun tó dájú nù ẹ̀ ni pé kìí ṣe ọ̀ràn ẹ̀yẹn so ìdí tí àwọn èyí tá a sọ kẹ́yìn yìí tí wọn kì í ṣe ọ̀ràn yẹn ni pé alákọ̀ọ́kọ́ nú ẹ̀ kèfèrí tí ó tó gba ẹ̀sìn àti ṣàlàyé pé nínú wọn a rí àwọn tí anabi sàlám tó sọ pé kí wọ́n lọ wẹ̀ fún wọn a sì rí nínú wọn tí anabi sàlám ò mẹ́nu pé kí wọ́n wẹ̀ so àwọn afáàsì ni la yajuzu ta'khirul bayani an waqti alhaja nígbà tó yẹ pé gbogbo mùsùlùmí wọn ní bùkátà nǹkan yẹn so anabi ò bá ti sọ pé gbogbo ẹni ó bá gbẹ̀sìn o ó di dandan kí ó wẹ̀ àmọ́ ẹni tí ó wẹ òkú ó wá nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ mi tí anabi sàlẹ̀ ni sọ pé man ghassala al-mayyit wa man hamalahu falyatawadda ẹni tí ó wẹ òkú kí ó wẹ̀ ẹni tí ó gbé òkú kó tún àlàwòlá ṣe èyí ni pé nígbà tí mo ṣàlùwàlá bóyá ṣàlùwàlá kírun fún òkú ṣùgbọ́n mi wà nú àwọn tí wọ́n gbé òkú yẹn tá a sì gbé wọnú orí tẹ́ so kí n tó lè kírun ó di dandan kí n ṣe àlùwàlá so eléyìí náà àwọn afáàní kì í ṣe ọ̀ràn àyàn torí àdísì asma ọmọ umais nígbàtí abubakar tó kú olówẹ̀ fún abubakar radiyallahu anhu so nígbà tó wá wẹ̀ fún Abubakar tán ó wá bi àwọn muhajirun èyí ni pé àwọn tó ṣe hijira pẹ̀lú anabi sallallahu láti maka wá sí madina torí ọ̀pọ̀ nù àwọn ni wọ́n mọ̀ nípa ẹ̀sìn ju àwọn ará madina táwọn ṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀sìn lọ àwọn ti wà pẹ̀lú anabi sallallahu fún ọdún mẹ́wàá so in tí wọ́n ti kọ́ pẹ̀lú anabi sallallahu kò lè dàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ wà pẹ̀lú anabi sallallahu sallam ìdínú tó fi tó fi béèrè lọ́wọ́ àwọn almuhajirun ipe mò ń gbààwẹ̀ ojú ọjọ́ sí òtútù sí mú lónìí so mò ń bẹ̀rù àti wẹ̀ ṣé ó di dandan kí wẹ̀ ni wọ́n ni la kìí ṣe ọ̀ràn yẹn kọ́ wẹ̀ so ìbáyé pé ọ̀ràn yẹn ni fún ẹni tí ó wẹ̀ òkú kọ́ wẹ̀ ni so that that is no way to ń fi lè fún ní fatuwa pé kọ́mọ wẹ̀ so bákan náà ibn umar ọlọ́wọ́ bá kó yọnu sí ó ní kúnná nùgọ́sílù mẹ́yìíta fàmínà man yaktasilu wa minna man la yaktasilu wípé a máa ń wẹ òkú nínú wa ẹlòmí ń wẹ nínú wa ẹlòmí sí wẹ èyí ni pé wọ́n ti mọ̀ wọ́n ti gbọ́ àgbọ́ yìí pé wíwẹ̀ yẹn o kìí ṣe ọ̀ràn yẹn ni láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà ìwẹ̀ jimá anabi sallallahu alaihi wasallam ni man tawadda yawm al-jum'a fa bima wa ni'ma wa man ittasal fal ghuslu afdalu ẹnikẹ́ni tí ó bá wẹ̀ lọ́jọ́ jima en lo da o da wa man ittasal afwan man tawadda yawm al-jum'a ẹnikẹ́ni tí ó bá ṣe alwala lọ́jọ́ jima tó lọ sí jima fa biha wa ni'ma kò sí aburú wa man ittasala ṣùgbọ́n ọba wẹ̀ falghuslu afdal ìwẹ̀ yẹn ló dáa jù mo rò pé agbọ́mi yé bó lè jẹ́ pé àsìkò ti ó ti tó a ó dá àìdánilẹ́kọ̀ọ́ náà dúró báyìí so atọrọ àforíjì nítorí àìráyè wa fún àwọn ọjọ́ ìbò bó lè jẹ́ pé kìí ṣe ìbò lábẹ́rù ṣùgbọ́n àwọn ìdíwọ́ kan ló wá so ọlọ́run bá kí ó ṣe dáadáa fún wa now bismillah. síwájú ká tó wà alaykum salam jẹ́ pé òun lè ṣe tẹ̀yẹ́mú tí ọ̀pá òun wúwo ní ẹni tó wà ní lọ́pọ̀ kò wọ́n mi tí ó fi ṣàwàdà ó sì wà nínú jẹ́nẹ́bà àsìkò òun sì fẹ́ kọjá tó òun náà lẹ́tọ̀ àkọ́kọ́ náà àsìkò kíkọjá yẹn kí a gbọ́ àfa yìí kì í ṣe pé àsìkò òun gẹ́gẹ́ bí bí wọ́n ti pèrún nísìn wọ́n fẹ́ kírun ó ní àsìkò kíkọjá kì í ṣe tí a gbà lérò nìyẹn tó yẹ pé àsìkò òun yẹn láti ìbẹ̀rẹ̀ rẹ̀ sí ìparí rẹ̀ ó ti fẹ́ kọjá tó yẹ pé àsìkò òun míì ó ti fẹ́ wọlé so a sì lẹ́tọ̀ọ́ àti dárùn dúró ju láti sí àsìkò rẹ̀ ju lọ síbi. Si àsìkò míì so eléyìí ní ìsìn ó ti di ọ̀ràn yẹn kí ó ṣe tayammum láti kírun torí pé kò lẹ́tọ̀ọ́ láti lọ ìrun lára ju àsìkò rẹ̀ lọ so ẹni tó wà nílé tó ná òró mi tí ó sì rí ẹni bun lómi àbí kò rẹ́ni ya lómi torí gbogbo ẹ̀ náà lè ya <laughs> so pé tí n bá tí n bá rómi máa sì máa dọ́kọ̀ máa bọ́ dómi so omi wọ́n gan nu ṣùgbọ́n nírú àsìkò tá a wáyé ó sọ̀wọ́n púpọ̀ lájẹ́ pé èèyàn ò ní rí ní tí èèyàn fi ṣe irú nǹkan báyìí ṣùgbọ́n tó bá lè ṣẹlẹ̀ so kó tó di pé àsìkò oorun yẹn kọjá kéèyàn ó sì ta ìmọ̀mọ̀ kí ó ṣe kó kírun Allahu a'lam náà wọ́n fà wà á kì sọ̀rọ̀. jimá. ẹ jókòó bí gbàtẹ kúnlẹ̀ fún mi ní àfa. naam. naam. ètò e, alẹ́ ń dá bẹ̀rẹ̀ ní pé sí oúnjẹ yìí wọ́n máa já ìwẹ̀ ni àbíbáwo àbíbá náà wọ́n ní ládé yẹn ó dínkù wẹ̀l mi ò rò pé ẹ̀rí kankan wà fún yẹn ṣùgbọ́n tó dáa jù náà ni pé kéèyàn ó ṣe kó súnmọ́ àsìkò òun ìdí ni pé ohun tá a gbà pẹ̀lú ìwẹ̀ yẹn ìmára ni. ìdínú tó fi jẹ́ pé nínú àwọn nǹkan tọ́tọ́ súnà ká ṣe ní òjò jímà gbogbo ẹ̀ a ó ìmara ni gẹ́gẹ́ bí rírè ìkaná gẹ́gẹ́ bí wíwẹ̀ gẹ́gẹ́ bí fífítúra rí ṣíṣe aswaki gbogbo ẹ̀ pátá ìmara ni so ẹni ó ṣe kó wẹ̀wẹ̀ yẹn láàárọ̀ tó lọ bí iṣẹ́ tó sì ti làágùn tó ìgbà yẹn ni ó tún sọ àṣẹṣẹ gbé ẹwọ tí ó lọ sí jimá so it's better kọ́ ẹ pé lásìkò jimá yẹn tó súnmọ́ òní ọwọ́ yóò wá lọ pẹ̀lú ìmára tó fúl lọ sí jimá ní tó dáa jù nìyẹn ṣùgbọ́n téèyàn bá wẹ̀ láàárọ̀ yìí ò mí ni pé ìwẹ̀ èèyàn bàjẹ́ ohun tá a spẹ́d náà ni pé káwẹ̀ lóòjọ́ jimá yẹn so bákan náà nínú àwọn nǹkan tá a fẹ́ tá a ṣe ní ọjọ́ jímọ̀ kíka suratul Kahf for example so àwa ní ẹni ọ̀ka ní àárọ̀ so tó sì ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn míì kí àsìkò jímọ̀ tó dó so suratul Kahf rẹ̀ náà ti já so kì í ṣe ti agbàlérò nìyẹn pẹ́ẹ̀pẹ́ so bí o rò pé ládàá ẹni tó wẹ̀ láàárọ̀ ládàá rẹ̀ dínkù àbí nǹkan kan ṣùgbọ́n tó dáa jù náà ni alhikima tó wà nínú ẹ̀ náà ni kéèyàn sa kéèyàn àbí kéèyàn wọ́sùlù rẹ̀ pẹ̀lú irun náà wallahu alim alexa náà. Wọ́n á jẹ́ pé ọkẹ́ fọ́ sọ̀rọ̀, ọwọ́ á kó àwọn aṣọ wa kọ wa ǹjẹ́ ṣé àwọn aṣọ tẹ́lẹ̀ náà jẹ́nàbà ti di wọn mọ́. rárá pàápàá jùlọ kì í ṣe jẹ́nàbà lọ́fọ̀ ní aṣọ rẹ̀ mani lọ́fọ̀ lára rẹ̀ ẹ̀yìnlá eh, eh, ẹ̀yìn eh, so mani gangan fún rẹ̀ omi lásán ó ti tó ọ̀sẹ̀ ìdìgbà tó bá fọ̀ pẹ̀lú ọ̀sẹ̀ so tí mo gbọ́yé ní ìsinmi pé aṣọ yóò dà papọ̀ mọ́ yóò fọ̀ àwọn aṣọ tó fẹ́ pọ̀ pẹ̀lú ọ̀sẹ̀ kò sí nǹkan kan tó mú aṣọ yòókù torí kó ń gan fúnra ẹ̀ tó bá dà fọ̀ ọmọ àbí ọmọ ọmọ wàá fọ̀ papọ̀ mọ́ àwọn míì náà kò mú pé ìdọ̀tí èyí tó wà lára alákọ̀ọ́kọ́ ti yí ẹlẹ́ẹ̀kejì torí pé èyí tá a fọ̀ tí mẹ̀rí wà lára rẹ̀ ìdájọ́ rẹ̀ náà ni pé ó ti má torí pé a ti fọ̀ so kí ni reason tí èyí ó kó fi jẹ́ ẹ̀gbin so gbogbo wọn lójú wọn ti má kò sí nǹkan kan mẹ́ Allahu alam. صح اللهم صل وسلم على نبينا محمد <coughs>